àìsáyà orí kẹjọ pẹ̀lúpẹ̀lú olúwa wí fún mi pé ìwọ mú ìwé ńlá kan kí o sì fi kálámù ènìyàn kọ̀wé sí inú rẹ̀ ní ti Maṣala Aṣbasi èmi sì mú àwọn ẹlẹ́rìí òtítọ́ sọ́dọ̀ mi láti ṣe ẹlẹ́rìí Ùráyà àlùfáà àti Sekaráyà ọmọ Jẹbirekáyà mo sì wọlé tọ̀ wòlíì obìnrin nì ó sì lóyún ó sì bí ọmọkùnrin kan nígbà náà ni olúwa wí fún mi pé sọ orúkọ rẹ̀ ní maashala asbasi nítorí pé kí ọmọ náà tó ní òye àti ké pé bàbá mi àti ìyá mi ọ̀rọ̀ damasku àti ìkógun samaria ni a ó mú kúrò níwájú ọba asiria olúwa sì tún wí fún mi pé níwọ̀n bí ènìyàn ti kọ omi sílóà tí ń sàn jẹ́jẹ́ sílẹ̀ tí wọ́n sì ń yọ̀ nínú rẹ́síní àti ọmọ rẹmaláyà ǹjẹ́ nítorí náà kíyèsí olúwa ń fa omi odò tí ó le tí ó sì pọ̀ wá sórí wọn àní ọba Asiria àti gbogbo ògo rẹ̀ yóò sì wá sórí gbogbo ọ̀nà odò rẹ̀ yóò sì gun orí gbogbo bèbè rẹ̀ yóò sì kọjá lé àárín Júdà yóò sì sàn bò ó mọ́lẹ̀ yóò sì mú un dé ọrùn nínà ìyẹ́ rẹ̀ yóò sì kún ibú ilé rẹ̀ ìwọ Ìmánúẹ́lì ẹ kó ara yín jọ ẹ̀yin ènìyàn a ó sì fọ́ yín túútú ẹ sì fi etí sílẹ̀ gbogbo ẹ̀yin ará ilẹ̀ jíjìnà ẹ di ara yín lé àmùrè a ó sì fọ́ yín túútú ẹ di ara yín lé àmùrè a ó sì fọ̀ yín tútú ẹ gbìmọ̀ pọ̀ yóò sì di asán ẹ sọ̀rọ̀ náà kì yóò dúró nítorí pé ọlọ́run wà pẹ̀lú wa nítorí tí olúwa wí báyìí fún mi nípa ọwọ́ agbára ó sì kọ́ mi kí n máa bá rìn ní ọ̀nà ènìyàn yìí pé ẹ má ṣe pè gbogbo èyí ní ìmùlẹ̀ tí àwọn ènìyàn yìí pè ní ìmùlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ má ṣe bẹ̀rù ìbẹ̀rù wọn ẹ má sì ṣe fòyà ya olúwa àwọn ọmọ ogun tìkálára rẹ̀ sí mímọ́ sì jẹ́ kí ó ṣe ẹ̀rù yín sì jẹ́ kí ó ṣe ìfòyà yín òun ó sì wà fún ibi mímọ́ ṣùgbọ́n fún òkúta ìdùgbòlù àti fún àpáta ẹ̀ṣẹ̀ sí ilé Ísírẹ́lì méjèèjì fún ẹgẹ́ àti fún okùn dídẹ sí àwọn ará Jerúsálẹ́mù ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni yóò kọsẹ̀ wọn ó sì ṣubú a ó sì fọ́ wọn a ó sì fọ́ wọn a ó sì mú wọn. di ẹ̀rí náà fi èdìdì di òfin náà láàrin àwọn ọmọ ẹ̀yìn mi èmi yóò sì dúró de Olúwa tí ó pa ojú rẹ̀ mọ́ kúrò lára ilé Jákọ́bù èmi ó sì máa wo ọ̀nà rẹ̀ kíyèsí èmi àti àwọn ọmọ tí Olúwa ti fún mi wá fún àmì àti fún ìyanu ní Ísírẹ́lì láti ọ̀dọ̀ Olúwa àwọn ọmọ ogun wa tí ń gbé òkè Síónì nígbà tí wọ́n bá sì wí fún yín pé ẹ wá àwọn tí ń bá òkú lọ àti àwọn oṣó tí ń ké tí sì ń kùn kò á yẹ kí orílẹ̀-èdè kí ó wá Ọlọ́run wọn ju kí àwọn alààyè máa wá àwọn òkú sí òfin àti sí ẹ̀rí bí wọn kò bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí nítorí kò sí ìmọ́lẹ̀ nínú wọn ni wọn ó sì kọjá lọ láàrin rẹ̀ nínú ìnilára àti ebi yóò sì pẹ́ nígbà tí ebi yóò pa wọ́n wọn ó máa kanra wọn ó sì fi ọba àti ọlọ́run wọn ré wọn ó sì máa wo òkè wọn ó sì wo ilẹ̀ sì kíyèsí ìyọnu àti òkùnkùn ìṣújú ìrora a ó sì lé wọn lọ sínú òkùnkùn.